ọjọ́ mẹ́ta kókó rà. kí ni orúkọ yorùbá yín. Mọ́rẹ́níkejì. Mọ́rẹ́níkejì lorúkọ yorùbá yín. bẹ́ẹ̀ni. kí wàá ní orúkọ yín ní bíbá yìí. lọ. báwo ni ẹ ṣe gbọ́ yorùbá tó tó báyìí. ọmọ kẹtù bìnnẹ lèmi kẹtù kan wà ń bìnnẹ kẹtù yẹn àwa sọmọ nàìjíríà ìlara ìlara yẹn jẹ bọ́dà bìnnẹ àti nàìjíríà àwọn gan máa ń bá àwọn nàìjíríà ṣe ibi tí èmi ti gbọ́ nàìjíríà mo ti gbọ́ yorùbá nìyẹn. ṣé kéètù bẹ̀nẹ̀ ṣé mo kéètù kéètù kan wà nínú èkó. bẹ́ẹ̀ni. ṣé kéètù tèkó ni àbí kéètù ti bẹ̀nẹ̀. kéètù ti bẹ̀nẹ̀ ní ìbàyẹn ni. lẹ́tì lẹ́tì ó súnmọ́ bọ́dà ó súnmọ́ bọ́dà ìbẹ̀lẹ̀ ti ń sọ bọ́ a wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́ yorùbá ní ìlú yìí báwo lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìlú ṣe ṣe ìlú wa bẹ̀nẹ̀ àbí lóko tó lóun. Benin generally. àwọn èèyàn gbọ́ Yorùbá àwọn èèyàn ìlú àwọn ìlú tí ń sọ bí ànàgó bí èdè tèmi báyìí hmm. àwa gbọ́ Yorùbá àwa máa ń sọ Yorùbá hmm. àwọn bí àwọn Kútọ̀nù báyìí àbí àwọn ìlú fún àpẹẹrẹ àjàṣe ìlú àjàṣe wọ́n máa ń sọ Yorùbá ń bẹ̀ dáadáa dáadáa wọ́n sọ Yorùbá Yorùbá náà sọ mẹ́ta ní rárá Benin náà ni àmọ́ àjàṣe ni ṣá o oh, bẹ̀nẹ̀ náà ni bẹ̀nẹ̀ ah, náà ni òun ṣe òun ṣe kòtò náà bẹ̀nẹ̀ náà ni bẹ̀nẹ̀ jẹ́ orílẹ̀-èdè orílẹ̀-èdè jẹ́ ìlú ní inú orílẹ̀-èdè bí ká sọ pé Èkó nínú Nàìjíríà bí ká pé ìlú kí lorúkọ ẹ̀ nínú Nàìjíríà ṣé ẹ̀yin lẹ́ni so gẹ́gẹ́ bí a ti sọ ọ̀rọ̀ wa lọ báwo ni. ṣé nítorí pé a súnmọ́ nàìjíríà la fi ń sọ yorùbá ni because wọ́n jẹ́ kí n mọ̀ pé yorùbá tribe kan ni ṣe mọ̀ pé ní nàìjíríà ń sìn major tribes wa a ní yorùbá haúsá àti igbo but wọ́n jẹ́ kí n mọ̀ pé ní kotonu wọ́n ní three major tribes náà other tribes náà wà but three major tribes wọ́n ní kí n sọ wọ́n ní yorùbá. mo ti gbàgbé orúkọ méjì tó kù kí ni orúkọ egun àti Gambari. àti Gambari. làwọn mẹ́tẹ̀ẹ̀ta hmm. Gambari yẹn dàbí fúlàní hmm. nàìjíríà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. so wọ́n ní ká sọ pé fúlàní kí àwọn tó ń gbowó wa lè understand. fúlàní bẹ́ẹ̀ni. fúlàní eh, egun egun àti yorùbá bẹ́ẹ̀ náà ni three major tribes. Eh, eh, benin ṣe rí benin ṣe rí ẹ má bẹ̀rù ẹ ṣe gidi gan <laughs> so kí ni nǹkan tí ẹ fẹ́ sọ bọ báwo lẹ́yìn tí wàá ṣe kọlà àwa mú ọmọ tá à ń kọlà ìlà wa dẹ̀ lélẹ̀ tẹ kọ yìí. Ah, bẹ́ẹ̀ ni tẹ́wé ti wa ah, àwọn àṣà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nísìnyí pé yorùbá egun hmm. àti gàmbàrí hmm. àṣà ti wa níbi tẹ́mi ti wọ́n fẹ́ jẹ mọ́ àwọn àṣà nàìjíríà àti pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn bàbá bàbá bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ló kúrò ní nàìjíríà hmm. tí wọ́n wá sí ibi báyìí ló jẹ́ kí àwọn kan máa sọ ànágó yẹn làwọn tún lè àwọn yẹn máa ń pè ní yorùbá hmm. kò jẹ́ yorùbá dáadáa bíi ti tiyín mẹ́ à ń gbọ́ ara wa ṣá bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. ṣé ìjẹ́ jẹ́ mọ̀ pé ìlú Benin Republic nígbà tí wọ́n gba òmìnira ìdá ọmọ ẹ̀ ni wọ́n ń pè wọ́n. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó tó di Benin. kó tó di Benin ǹjẹ́ mọ̀ pé ìdá omi wọ́n máa ń kógun wọ nàìjíríà which is um, the only ogun tí mo rántí báyìí báyìí báyìí níbi hmm. ìdá omi kógun wọ òun ni ogun abẹ́òkúta ṣé mo lè tó ń jẹ́ abẹ́òkúta ní nàìjíríà. mo máa ń gbọ́ mẹ́mi tí débẹ̀ yìí ṣá. Hmm. ìdá omi kógun wọ abẹ́òkúta abẹ́òkúta ní ìgbà náà ṣé mo mi gbọ́ tàn yẹn rí ṣá. ẹ gbọ́ ìtàn yẹn rí ṣé mo pé ogun ìdá omi ló jẹ́ kí abẹ́òkúta máa jẹ́ abẹ́òkúta báyìí hmm. ẹ ẹ tí mọ ẹ ẹ mọ tán yẹn ẹ mọ tán yẹn ẹ má jẹ́ kí n bí yín nìkan tí <laughs> ẹ mọ bọ̀ ẹ bá wa sọ fún àwọn aráalé pé Kótonú èdè mẹ́ta ni wọ́n ń sọ bọ̀ báwo ni ọ̀rọ̀ French ṣe jẹ́ torí ó jẹ́ nǹkan nira fún wa láti dúnàádúrà ní ìlú yín. Hmm bí owó àbí èdè bí owó bí èdè a lè wọ́n fẹ́ sọ fún pé nǹkan báyìí èèyàn péréte péré ló gbọ́ èèyàn kékeré ló gbọ́ english english àwa rí i pé ìzádà ká máa béèrè pé ṣe gbọ́ yorùbá kó tó di pé àdúrà <laughs> ok bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe sọ ṣe mọ̀ ní àwọn ìgbà yẹn bí àwọn òyìnbó ṣe wá tí wọ́n wá kó wa hmm. àwọn tó kó ìlú benin àwọn tí mm, ìmọ̀ bí mo ṣe fẹ́ àwọn faransé ni ẹ mọ̀ pé nàìjíríà nìsín àwọn ìlú english àwọn ni wọ́n kó hmm. benin nìsín àwọn faransé ló kó bẹ́ẹ̀ ni tó yẹ lè àwọn ṣe máa ń sọ faransé oh. ní bíbá yìí. ẹ ṣe gidi gan kò tó pẹ́ ẹ ṣe gan ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí ní èdè yorùbá. wọ́n ẹni kejì lórúkọ mi láti láti ìlú ketu mo wá ní kòtónú nínú kòkòkọ́jí àdúgbò kòkòkọ́jí mo wá láti ṣiṣẹ́ iṣẹ́ wo ni mo ń ṣe àwọn iṣẹ́ báwo ni mo ti fẹ́ sọ èdè Yorùbá àwọn tí iléèwé àwọn nǹkan ọ̀sìn ni mo lọ agriculture bẹ́ẹ̀ ni mo ṣe mo wá ń ṣe kò tẹ àwọn nǹkan ọ̀sìn. Hmm, bí eléyìí tó wá bí eléyìí bí eléyìí báyìí nísìn. bí eléyìí tó wá sí ọ̀dọ̀ wa. <laughs> bẹ́ẹ̀ ni <laughs> àná lórúkọ ẹ̀ ṣé ó lórúkọ. mínú ló ń jẹ́. mínú ló ń jẹ́. bẹ́ẹ̀ ni àwọn ọmọ mójútó ìlera àwọn nǹkan ọ̀sìn mm. báwo ni wọ́n ṣe fẹ́ wà kí wọ́n wà dáadáa mm. oúnjẹ wọn ìwé yẹn di èmi kà mo mm. jáde fún mo wá ń ṣiṣẹ́ níbí báyìí a ní ilé adìẹ àwọn adìẹ tí a máa ń sìn ó ṣe yẹn ni mo wá ṣe níbí báyìí. so ẹ ṣe gidi gan. kò tọ́pẹ́ ẹ̀yin gan ṣeun. ẹ ṣeun <laughs> ẹ gbà ẹ ṣe púpọ̀.